وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يضل ومن يضلل يأت بما ضل يوم القيامة ثم توفى نفس ما كسبت وهم لا يسلمون أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله بسخط عند أنفسكم إن قلتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله ti ọlọ́run ọba kó tó dèrò mọ́. ọlọ́wọ́ tẹ̀síwájú lérí ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni tí ń kà fún wa àwọn tọ́júpin rẹ̀ pàápàá jùlọ lẹ́ni tí ń gba àwọn mùsùlùmí níyànjú nípa àwọn nǹkan tí ọyẹ kí wọn mọ kí wọn sì dàbí sẹmi rẹ ọlọpàá sọ pé. ìyàwó sọkùnrin ọkùnrin nípa táwọn mùsùlùmí ti jagun road torí gbogbo ọ̀sẹ̀lẹ̀ tọ́lọ́mọ bá ń sọ nú àyà yìí ọgọ́rọ̀ rẹ̀ nínú súrà yìí pàápàá jùlọ àwọn ibi tá à ń ṣàlàyé láti bí ọdún mẹ́ta sẹ́yìn ń dálérí ọ̀rọ̀ gáàsì wa kókó ròdù. gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yìí sáà mùsùlùmí tí wọ́n banú jẹ́ tọ́lọ́ ọba àlá tó sì pè wọ́n ṣàkíyèsí lára àkíyèsí náà fún lélẹ́yìn ọlọ́ni ẹ̀yìn àǹsọ̀rẹ̀ kọ́ mọ̀ wọ̀. ẹ̀yìn àǹsọ̀rẹ̀ kọ́ mọ̀ wọ́n àmúfàlà. táwọn ọlọ́run tí àwọn ọlọ́run tá a bá ràn yín lọ́wọ́ tá a bá kún yín lọ́wọ́ táwọn ọlọ́run bá ti tán láti ṣe àǹfààní kan fún yín níbi ogun ọlọ́ni padà bá a nìbàdàn kò sẹ́ni náà tí ó borí yín mọ́. tó bá ti fáwọn ọlọ́run ọba tá a ṣe tán láti rìn yín mùsùlùmí lọ́wọ́ ẹjú ẹ màmàdájú ẹ tì sínú ẹ̀mí yín pé padà àga àlìbàlà kan alẹ́ni náà tí ó tún wá borí yín tí gbogbo ayé bá kó jọ tí wọ́n parapọ̀ tí wọ́n pètòpèrò lérí yín nípa páwọn afẹ́ da ojú yín bolẹ̀. ẹnu màmá ti tèmi ọlọ́run bá ti ràn yín lọ́wọ́ fàlàgà àlebàlà eléyìí lọ gbọdọ̀ jẹ́ gbogbo wa gbogbo tá a bá dáwọ́ lé láyé kámọ̀ pé tí ọlọ́run bá ti wà níbẹ̀ kò sí kankan ní ìmọ̀ torí gbogbo àwọn tí ń bẹ láyé ni wọ́n ń bẹ. wàlẹ́ dábàtún ìlọ bí ìsìn a lè rí kíní kan nínú tí ń lọ tí ń bọ̀ lórí ilẹ̀ kó wá sàdédé kúrò níbi tó wà àyàfi kó kúrò kó mú sọ́ọ̀tù kó mú lọ́sì sósì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ńlá. fọkúrò lónìí bìyẹ́ dọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo kálukú ní ìbẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ó lè tú wá sí tọ́pẹ́ àwọn àkóso wa láwọn pọ̀ nítorí pé àwọn ní nǹkan ẹ̀jà àbáwọn pọ̀ ló kà àbáwọn ọmọ ète bí yẹn sí máa ń jẹ àpò fún wa láwọn fẹ́ sẹ́gun ẹ̀yìn mùsùlùmí tọ́nà sí ń bẹ̀ pẹ̀lú yín kò lè sẹ́lẹ̀. bámẹ́ríkà ṣètò tọ́lọ̀ bá fẹ́ láti kó àwọn mùsùlùmí láti ràn wọ́n lọ́wọ́ gbogbo agbára ìyóòwù tó lè wà lọ́wọ́ wọn ọlọ́run tó dá lójú pé tá bá rí ìlú ìlú tó kéré jù láyé tó kéré jù láyé tó bá kojú amẹ́ríkà tọ́lọ̀ ń bá sọ láti ràn lóye lọ́wọ́ ọba amẹ́ríkà ò lè ṣe kẹ́ni kò lè ṣẹ́gun ẹ̀. ìyá ń sọ̀rọ̀ wọ́n fara hàn ìbàdàn. eléyìí ní ìgbàgbọ́ yín o. wọ́n tó ń ṣe kankan lọ́wọ́ táwọn èèyàn tí wọ́n ń wò pé àwọn òbí jẹ́ ọba já sí náà kálukú tí wọ́n gbìyànjú ní gbogbo ọ̀nà wọ́n ò fẹ́ kọ́ ọba já síbi pẹ̀lú ẹ̀ balẹ̀ pé tọ́nà ń bá láti fún ọ gbogbo ayé bá pètò pèrò láyé balàrà wọ́n lè borí rẹ̀ lọ́nà tí ó máa dáhùn pàṣẹ a ah, ṣe taa láti tọ́kẹ́ nwee ìní ogun òòdù ni tá a bá fẹ́ kẹ́ ẹ ṣẹ́gun ogun òòdù kò sẹ́ni tí ó kápá yín wọn ò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọ́n pọ̀ ní nǹkan ẹ̀yà wọ́n pọ̀ ló ń kà pọ̀ ní nǹkan ẹ̀yà bálára rẹ̀ balẹ̀ kọ̀ torí pọ́lọ́ ọba ní borí gbogbo ẹ̀dá rẹ̀ bọ̀dá george bush kò sí nínú wọn amẹ́ríkà kú ẹ́ láti kú síbu agbára ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ àwọn náà á ti pé àwọn fẹ́ dúkòkò tẹ́bá tó mẹ́yìn mùsùlùmí tọ́lọ̀ bá sẹ́ láti kún yín tí kí yọ jẹ yín ẹ mọ̀ lọ́à kò sẹ́ni tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò béèrè ìkólọ́wọ́ ọlọ́run ìkólọ́ àwọn èèyàn ni wọn ń béèrè ìkólọ́ àwọn èèyàn ni wọ́n ń béèrè bọ́lá bá ṣe tọ́ tó bá jẹ́ pẹ́ẹ́n tó tí ọba gbé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọ tó kéré jù nínú ìlú bá gbé tí ó sì nípa òṣèlú rárá kò sì rírẹ́ ni tí ó sọ pé wà lọ wà lọ wà lọ bọ́ sórí ẹgbẹ́ ìwọ la fẹ́ kọ̀ wà fún ẹgbẹ́ wa fẹ́ sí kí ni afẹ́ afẹ́ nominate rẹ̀ kò ní rí ọlọ́run sì gbé débẹ̀ lọ yọ̀ọ̀kan ni mo fẹ́ dìbò yẹ kà máa wò pé ìwọ ìfẹ́ jẹ president nàìjíríà ọmọ ọdún mélòó ni ọ twenty one years ọfẹ́ jẹ president ẹgbẹ́ party wo lọ wà ẹgbẹ́ alámùkọ́ ni àwọn owó lẹ́wọ̀n ṣe èmi àtọ́lọ́ọ̀ náà tẹ́mọ̀ àwọn òkú náà kọ́mọ yìí ti yá wèrè ọ̀dà pé ẹ̀ ti dàrú ọmọ tó ń sọ. táwọn èèyàn náwó tí wọ́n nára tí wọ́n lé èèyàn tí wọ́n tún mọ lójú méjèèjì tí wọ́n sọ pé ẹ̀ lè débẹ̀ ẹ̀ lè débẹ̀ ọmọ years twenty years kan wá dìde láì ní tí wọ́n mọ̀ wọ́n á lọ fẹ́ débẹ̀ ọlọ́run ti pẹ́ والله فلا غالب وغيرك إن ينصركم الله فلا غالب لكم الله يا مسلمين mi ṣetán láti ràn yín lọ́wọ́ lójú ogun yẹn ni pàápàá jùlọ bàtà yìí náà gbọ́rọ̀ òun tí bá tán láti ràn yín lọ́wọ́ kò sí báwọn èèyàn náà ṣe tó ẹsẹ̀ gùn ẹsẹ̀ gùn ọlọ́wọ́ àtẹ̀síwájú. wọ́n ní yẹ́kùnkùn fanáhùnzálẹ́bí yàhùnsùnkùn nígbàdí. ẹ̀ríkà ọlọ́ni wà ní yàkùnkùn ọlọ́ni ti bá wa dá yín dára yín tí bá dá yín dára yín tí mo ní ìní kun yín lọ́wọ́ ìní ràn yín lọ́wọ́ ká máa lálẹ́ ìyẹn sọ̀rọ̀ kan mi bá a. wà á yíyá sọ́lùkùn fana ńlẹ́lẹ́ ìyẹn sọ̀rọ̀kùn mi bá a dé. náà máa ń talẹ́ bí náà ọkùnrin ni àbóbìnrin ọmọdé ni àbágbà aláwòrán lọ́fẹ́ yà ni àbáláwọ̀ dúdú talẹ́ni náà tọ́fẹ́ rìn lọ́wọ́ ní bàbíyì lẹ́yìn ọba náà subuhana wọ ta'ala kí ni sí ọtọ òtútọ lọrọ wọn sá kiri ọfẹ kú ọfẹ kú torí ẹni ojú oṣù lọdọ má lójú ọmọ sáká kiri ọlọ́ni ti bá da yín lára yín ti bá da yín lára yín kò sẹ́ni náà kò sí séwọ́n ni láà kò sẹ́ni náà tó fẹ́ ràn yín lọ́wọ́ lẹ́yìn ọlọ́wọ́n bá wà. ẹ jẹ́ lè yóò yí wa ẹ jẹ́ orinlẹ̀ sínú ọkàn wa ìtọ́lọ̀ ń bá ṣe ni ó ṣe ìtọ́lọ̀ wọn ọba ṣe kò lè jẹ́ ṣíṣe. àmọ́ ìdánilẹ́dẹ̀ yẹn ń sọ̀rọ̀ kọ́ mi bàdé ọlọ́ọ̀nìkalẹ̀ náà ọlọ́wà ṣe wá fún wa nígbà yẹn rọ̀. وعلى الله فليتوكل المؤمنون lẹ́yìn bá bá mọ̀dájú tá وعلى الله فليتوكل المؤمنون èyí tẹ́ ẹ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́wọ́ ní kẹ́ ẹ máa gbára léwu kẹ́ ẹ bá ti mọ̀ mọ̀dájú pé táwọn ọlọ́run torí ẹ ẹ má gbára lé kankan nínú ọkàn yín ẹ má gbára lé ẹlòmíì nínú ọkàn yín ọlọ́run nìkan ni kẹ́ ẹ gbára lé kò sẹ́lòmíì. ẹ̀rí ọlọ́run bá lo òsínlógún kọ́sẹ̀ wọlé hásẹ̀ nínú ọ̀rọ̀ yìí ó sì sàkídé ìmọ̀lẹ̀ màmúrù alẹ́lẹ̀ ààbì. ìta akẹ́sẹ́lé lérí ọlọ́run bá ti síwájú lérí ẹni tó ṣiṣẹ́ gẹ́gẹ́. tá a bá ti wá ṣe bẹ́ẹ̀. nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan ẹ̀yẹ ní ibẹ̀ yẹn nìkan lọ́mọ kò sí gbòmìn. ìyẹn ni pé láyé o kò sẹ́kọ̀ọ́ míì tẹ́ ẹ lè gbára lé mọ́ àfọlọ́hùn nìkan òun nìkan náà lè sì gbára lé. mi kẹ́yìn nù. ẹni tó ń gbára lágbára kò rí gbára lé ẹni tó ń gbára lọ́wọ́ o ni òbí yíwọ̀n jẹ́ àyè olóyè kò rí nǹkan gbára lé ẹni gbára láwọn bàbá kò rí nǹkan gbára lé ẹni gbára láwọn ẹ̀yà àwọn gà kò rí nǹkan gbára lé ọlọ́run lẹ́mi ọba nìkan gbára lé láti inú ni ẹ bá ni o àbá àbá àwọn náà torí pé tiẹ̀ ti yàbàrà tẹ́lẹ̀ èyí tẹ́ gbọ́lọ́mù ọba gbọ́tẹ́ ṣiṣẹ́ láti tẹ̀sìn ọlọ́run lẹ́yìn là ń bá sọ̀rọ̀ ọlọ́run ní kẹ́yìn gbára lé o ẹ má gbára láyé ẹ má gbára lé nǹkan míì nítorí pé tẹ́ ẹ bá gbára lọ́lọ́run ọba yìí bẹ̀ ní ọ̀la yìí bẹ̀ wọ́n alọ́lá yìí pàdé yẹtẹ̀ wá kẹ́lẹ́ wá kẹ́lẹ́ mọ́ wọn. ọlọ́wọ́ tẹ̀síwájú. wọ́n bá ọlọ́ọ̀ni kọ̀ tán kọ̀lẹ́tọ̀ bó ṣe lè wù ọmọ mẹ́ẹ̀kàrà kọ̀lẹ́tọ̀ bó ṣe lè wù ọmọ nínàbí yé púkẹ́ nínú àwọn ànábì ọlọ́ kọ̀lẹ́tọ̀ fún kẹ̀kẹ́ nínú àwọn ànábì ọlọ́ ayẹyẹ kọ́ wá sí gbòló kó tó kí n mọ̀ pé ó ṣe gbòòlò ayé àbọ̀là ìtàkì onígbòòlò òlò ní alẹ́kìtìmá mínàlìkẹ́nìmá kéèyàn tọ́jú nǹkan pamọ́ nínú ọrọ̀ ogun òun náà pèlè kẹ́ni alùpùpù ìtọ́jú nǹkan nínú ọrọ̀ ogun tó bá jẹ́ pé ní sọ̀rọ̀ ogun lèyàn ti ṣe gbòòlò ní wọ́n máa ní pé ẹni tó bá jẹ àǹfààní kankan níbi tí ìsọ̀rọ̀ ogun á pè ní kíni alùpùpù àmẹ́ká nínú ọ̀rọ̀ ogun ló ti lọ tọ́jú tí èsì ti ẹ̀ pamọ́ kí la máa pè é alùpùpù ọ̀húwọ̀ mi àtùbàrẹ̀ lè kàbàrẹ̀ nínú ẹ̀sẹ̀ tó tóbi jù ni nínú ẹ̀sẹ̀ tó tóbi jù òun ni kéèyàn tọ́jú kàpamọ́ nínú ọ̀rọ̀ ogun nígbà tẹ lọ báwọn èèyàn yà tẹ wá ṣẹ́gun wọn kì í tẹ wá rí nínú dúkìá wọn kẹ́nìkan wá mú ìgbàgbà pamọ́ ní mùsùlùmí wá mú sí ìpàdé pamọ́ kí àkọsí ń gbẹ́tí sálà ti tẹ́lẹ̀ mọ́ pẹ̀lú ọkọ̀ sómi ìsìn ó bá fi sáko ìjẹ́ ló ní wọn àdàmú lọ́wọ́ níbi sákàkì ó bá fẹ́ máa lò ó. ìjàmbá ni lójú ogun nínú ẹsẹ̀ ńláńlá ni. haramu ni kí ọtọ́ ìjọba pamọ́ nínú nǹkan ogun haramu ilé ìrọ̀lọ́ wọn kọ́ ànábì rẹ̀ mọ́ ìpínkọ̀ tọ́kù kan nínú àwọn ànábì ọlọ́run ayéyàwó kó wá tọ́jú ìjọba pamọ́ nínú ọ̀rọ̀ ogun bọ́dítọ̀ ọ̀dọ̀ bí náà wọ́n ń dárí rẹ̀ sí ọ̀dọ̀ làkàtà ní mọ̀ ó sì rà fún èmi nídìí eléyìí tèmi yèmí sára. ọ̀tọ́pù kan náà wà lẹ́bi ọlọ́run ọba kò sí ilé ẹ̀ nítorí pé òun mọ àkùdọ̀ lòun náà ṣe àkàlà àkọ́. àwọn ni wọ́n dáa jù nípa nínú àwọn èèyàn wọ́n á fi àrùn ọ̀nà kó àwọn yìí ni wọ́n nínú àwọn èèyàn. àá ọlọ́run ní wọn kó tó wọn ó sì wá jẹ́ pé náà wá ṣe àwọn nǹkan ìdọ̀tí báyìí ìdọ̀tí nìyí. gbogbo ntọ́jẹ́ wa dọ̀tí láyé ẹ̀ níbà lára àwọn ànábì ọlọ́run ọlọ́run mọ̀ mọ̀ àkàndé èèyàn ni wọ́n ọmọ mọ̀ wọn ṣe pé wọ́n bẹ̀rẹ̀ ni nítorí pé nǹkan yìí yóò máa dọ̀tí wọn kún wa ti gbọ́ gbé muhammad sọlọ lọ àrẹ wọ̀sálà ọwọ́ atọ́jú nínú tí wọ́n rí lójú ogun ọwọ́ atọ́jú dàgbà wọn kékeré yìí ẹ̀ẹ́dẹ́wọ̀n àbí kan mú àwọn nǹkan èso tí wọ́n rí lójú ogun bóyá táwọn àtàwọn jẹ kù kó wá tọ́jú rẹ̀ náà ó dọ̀tí ànábì bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run máa wá dá gbogbo àwọn òjísé ọlọ́run máa wá dá ọlọ́run ní kò tọ́ fún wọn. wọ́n bá kàánà nílábí kí àìyíyàwó. ẹ ẹ wọ ẹ wọ gbólóhùn tọ́lọ́ bá mi sọ̀rọ̀ ó mú wá pẹ̀lú sígì àkàtọ́jásí pé ní ló ẹ̀yin kí wọ́n mọ̀ lójú méjèèjì pé mú kíní yóò lè ṣẹlẹ̀ sí wọn. kì í ṣe bọ́lá ọ̀tọ̀ ọ̀tọ̀ pé yà kò sádàbí kankan tó já ni o kò lè sádàbí kankan tó máa tọ́jú ọ̀pá máa o ọlọ́run tó bẹ́ẹ̀. ó ní kọ̀tọ́ fún wọn ìyẹn ni pé wọn ò lè súnmọ́ kì í ṣe bọ́lá ọ̀tọ̀ ọ̀tọ̀ kò kàn lẹ́kàn máa rìn àti òsèlú ìmú ló lè ṣèlú báwo lè rò rò fún wọn láti jàǹbá bó wọn sì jàǹbá. e tó dé wọ̀ àwọn èsì tóbi jẹ́ pẹ̀lú kí n sọ̀sọ̀ kó sọ nípa ànábì wa suleiman alayhi salatu wa salam ipe ọba ìyàwó àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọrụ ní sọ ipò wọn lọ sójú ogun ẹ wọn wa ó ti níyàwó nine ó tún wá rí ẹ mi ikú àlejò adáwọ̀ ó ti níyàwó ninety nine ó tún wá rí ẹnìkan àrímọ́lẹ̀ lọ àwọn padà sẹ́yìn nínú àwọn ìyàwó àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọba ọ̀gá á eléyìí ti babaláyé kọ́ jẹ́ ọ̀yẹ́ kọ́ jẹ́ tọmọ ti babaláyé kọ́ jẹ́ ọba ara lọ sókun kó lè sọ ọba gbà àwọn òkòtò lọ sí bàbá tiẹ̀ wọ́n lè ròyìn rẹ̀ báyìí kí nìyẹn fún un. tọ́ ẹ̀kọ́ ìnábí ọlọ́run wa pẹ̀lú ojú ẹ̀kọ́ wọn ni ìbá kanú tíra àná ó yẹ kó ń bèrò lè kọ́ pé eléyìí wọn èfi ròyìn àwọn ànábì ọlọ́run nínú àwọn ìròyìn mẹ́rin àwọn ìròyìn mẹ́rin kan bẹ tó ṣe pé ewu ọ̀ni kẹ́ẹ̀tì sára àwọn ànábì ọlọ́run ọlọ́run ti máa ń fọ̀ wọn nínú ọjà nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wọ ọgbọ́ wọ́n ti di ànábì ọlọ́run tó lọ́rùn rẹ sáwọn èèyàn ó ti di òbísí ọlọ́run wà lọ oníyàwó náìtì náà olójú kòkòrò mọ́ ẹ má fi ìròyìn lu gan ó di ata rẹ ẹ bá rí tó ṣe ó ṣe báyìí ó ṣe báyìí lórí máa ká àlàyé nàbí yé àyà òlùlà. wọ́n máa ká àlàyé nàbí yé àyà òlùlà. ọlọ́run ní ọ̀tọ̀ sí kankan náà wà níbi ọ̀rọ̀ kí wọ́n jà pàdé bí fún nǹkan wa lára sọ̀rọ̀ nípa tọ́jú nǹkan nǹkan ọ̀rọ̀ àwọn mùsùlùmí táwọn èèyàn tọ́jú pamọ́. nínú ẹgbà wọn ọ̀nàbí ni abdul khaytọ wọn lè mí xìyàtọ. ẹyin mùsùlùmí gbogbo tẹ ẹ bá lójú ogun tẹ ẹ gbà lọ́wọ́ àwọn gèfè yìí gbogbo ẹ̀ ní kẹ́ ẹ kó aṣáájú ànábì o sọlọ́lá àlùwọ̀sálà kọ́dà tó bá já pé ní òwú rẹ sọ òun náà lẹ bá rí àlòkù òwú rẹ sọ kó wa tó bá kò bá ju abẹ́rẹ́ lọ ẹsẹ̀ kéde ẹ̀ríkẹ́ ẹ̀kọ́ wa torí pé wà ìyá kan wọlé wọlé la anábì dọ́kítà wọ́ yóò ẹ jìnnà sí ìmọ̀ tọ́jú ìpamọ́ nínú nǹkan òkú fa iná wà á rọ́mọ alẹ́ sọ́ọ́ ibi ìyá ọmọdé kìíyà nítorí pé eré ikú ni fún ẹni tó bá mú kíní kan pamọ́ nínú nǹkan òkú eré ikú ni fún níjọba ìdàkìyà bí ìkú sójú ọ̀nà ọlọ́run ọba sójú ogun bó ṣe lóore tóun nínú àwọn nǹkan tí ò ní kéèyàn ó rérè rẹ̀ òun ni kéèyàn tọ́jú mọ̀ pàmà. bí yẹn máa lọ ọjà sójú ọ̀nà tọ́lọ́run ọba tó bá ti kú síbẹ̀ àì àì ó gbàgbé ẹ̀fẹ́ nìkan bọ̀rọ̀ máa dáàtò fún ọmọ àdìjẹ́ náà rẹ̀ kò sí dáàtò náà tó bá jẹ́ pé torí tọ́lọ́run ló fi lọ́jà o ó sì jágun yẹn lọ́nà ẹ̀kọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ogun ọwọ́ akú síbẹ̀ gbàgbé ẹ̀ wọ́n dá òtún wọn pé àlìjẹ́ndẹ̀ sò sí ni àlìjẹ́ndẹ̀ sò sí ni kò sí kankan tó fẹ́ fi mọ́ ètò lè fi nǹkan méjì náà ni ẹyọ kan náà ni kọjá pé kó tó kó yẹn ó ṣe kéde ó ti rárá mú un ẹja dídé táwọn kìmìrì jẹun tí wọn tí wọn jẹ tán kí wọn tó pa wọn á ó ti wọ lójú ọba lọ ọgbẹ tiẹ ọgbẹ tiẹ àbí kankan lọ́kàn ara nínú ẹrù wọn lóògbé mo ní ẹ̀dẹ̀ eléyìí ògbé tiẹ̀ kọ́ra mo ní débẹ́lẹ́tì lásán lọ́ba fún òun tiẹ̀ kọ́dà bọ́ jẹ́ pé okùn tí yóò fi so kòtò nìkan lọ sí kéde lọ́ba fúnnú rẹ̀ ó gbé tiẹ̀ ó ní eléyìí náà kí wá lélẹ̀ ìtìlẹ̀ eléyìí ọjà ìtàn yóò tẹ mọ́tò tó ń tẹ̀lé yàtọ̀ torí kòtò tó fẹ́ wọn jágbọ́ ó gbé tiẹ̀ ìyẹn ni òdíje ìròyìn ẹlẹ́ẹ̀kejì ní gbèsè ìjọ kan pẹ̀lú àwọn mùsùlùmí jagun àwọn mùsùlùmí ọ̀rọ̀ tí wọ́n rí mẹ́jọ náà lọ́rùn wọn ò fi bẹ́ẹ̀ ráwọn nǹkan ọ̀rọ̀ ńláńlá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí nínú bẹ̀ òun làwọn oúnjẹ oúnjẹ ni wọ́n rí kó wọ́n rí ọkọ̀ oko oríṣiríṣi òun ni wọ́n rí ní ọ̀dọ̀ àwọn pèpè nìyẹn nígbà tí wọ́n bá wọn arákùnrin kan wá ń ẹrú wà nábì tó bá níbi darí àwọn nǹkan ọ̀gbọ́n wọ́n wá ẹni tó bá ní síwọ́n láwọn á kó lójú ogun àwọn wá wà níbi kan àwọn dúró àwọn fẹ́ gbólẹ̀ síbẹ̀. ẹrú yìí òun náà wá ń kankan níbi nǹkan nǹkan tó bá níbi kankan lẹ́ẹ̀kan náà bí ọba kan ṣe wá ẹrú yìí ó sì kàn án lára yìí láàrin ìṣẹ́jú tó lọ́wọ́ kékeré ni ọba sàláìsì tí a wọn kú ti délé a inú àwọn sábà bá dùn wọ́n bá ní àníyàn a ọba ọba yìí lọ oríire rẹ tó kú torí kó mọ̀ pé orí ńlá ni anabi gbọ́ tí wọ́n wí báyìí anabi ni kálọ̀ wọlẹ́dì nẹ́fṣì bí yẹn ni láyé kò lè jọba àdìjẹ́nà kò ní ọba jẹ mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ìnùnà ṣàmùlátà látẹ̀tẹ̀ ìbò àlẹ́ ìnà rọ́ọ̀rù yàwó rẹ̀ kìíyà. aṣọ òkúra tó mú níbi nǹkan ọgbọ́n àbá yóò máa jò lérí rẹ̀ báyìí ní nẹ́jọ́ gbéjà kìámù inú gbẹ́bà yóò ṣe kéde ní ọmọ ti kúrò níjọ́ gbéjà kìámù wọ́n sọ wọ́n bá gba lọ́jẹ́ yéé nítorí wọ́n kàn ra má sọ bóra àtọ́ fẹ́ gbà bóra nínú kan wo ó sì lọ́wọ́ náà. arákùnrin kan bá sáré òun náà bá mú kinní bàtà kan tó gbé àti bàtà àbí méjì bá yọ bá kó dé arábìnrin nítorí náà múlẹ̀ lẹ́yìn o alábìnrin ṣẹ̀rọ kan ó ṣẹ̀rọ ọ̀pẹ̀yìn mi náà. wà bàtà kan méjì tó kó ìyá iná nù ah, mo ti dábàá. ọlọ́run sàṣọ bẹ́ẹ̀ eléyìí lọ́wọ́ wa sọ bá nẹ́bù wa muhammad sọlá tó bá ń bẹ lẹ́nu yìí bíbẹ́ ànábi tọ́jú mi bá máa kọ́ tọ́jú rẹ̀ ọlọ́run kọ́ tọ́ mu. wọ́n máa ka ẹlẹ́rìndàbí kí ayíyá kò ní. ọ̀tọ́ pa ànábì láti ṣe bẹ́ẹ̀ nítorí pé kìíní wọ́n máa ń yá kulo rẹ̀. wọ́n máa ń yá kulo rẹ̀ síbi máa fàlẹ́ yàwó mẹ́lùkìyàmá. ọlọ́ni ẹnikẹ́ni tó bá lọ jí nǹkan lójú ogun wọ́n tó yí dojú ogun náà tó jẹ́ ká mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí náà ìwọ́n náà àbá díẹ̀ díẹ̀ bẹ lára rẹ̀ ó lè ní wọ́n gbogbo gbọ́dọ̀ wọ́n yìí ó lè kan náà ní. ọlọ́ni wọn máa yẹ ọkọ̀ lónìí ẹnikẹ́ni tó bá lọ dín nǹkan lójú ogun yá ti ibi mẹ́rin gánúlá yá ó má lè kíyà. wẹ́lẹ̀ yẹ kúló yá kíyà bí máa bá lẹ́yàwó mẹ́rin kíyà máa. bá ti jọ ògbóni àlìkìyà ẹnì kẹni ọkùnrin lọ́jẹ́ ni àbóbìnrin ọmọdé ni àbágbà arúgbó ni àbómidá tó gé tó bá sí kéríkẹ nínú ọrọ ogun bó ṣe wa nǹkan tó gbé yẹn yọ wá pẹ̀lú yóò bí ó sì pé lọ́wọ́ náà ni ọlọ́run wá níjọ́ gbìyànjú kí àwọn yóò gbé wá yóò gbé wá báyìí tí mo gbé tí mo gbé jọ́ kẹ́lẹ́ àná ni wọ́n mọ̀ wá dá àmọ́ tí ẹ̀ ẹ́ ìdúrà ni wọ́n jẹ́ mú ó ní torí ẹ̀ ojú lọ́wọ́ bẹ́ẹ̀ jù níjọ́ kí ọlọ́run kò kálukú yóò gbé ọlọ́run kó lè fi dákan náà wà rẹ̀ bóyá máa pariwo lé ọ lérí tó gbéjọ kìnìún àná ni àwọn yẹn wà á dààmú pé ah, a sì mọ àdúrà náà ń bẹ lára àwọn kàmáyé àmọ́ àṣírí òsì tún láyé ó ní kí tó fẹ́ pamọ́ lónìí ọlọ́ni tó mọ̀ tó wọ́n fa kó lò náà sẹ́yìn máa kásán. tó ń bá tí wọ́n fa kó lò. gbéra ìkìyàmà àwọn ọlọ́run ọba á san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan á san lẹ́sàn iṣẹ́ tó gbélé ayé rẹ̀ ṣe mẹ́ẹ̀kẹsàbà ètò ṣe nísẹ̀yìn á san kìnnì á san lẹ́sàn rẹ̀ ẹ̀tọ́ ṣe dáadáa yọ bẹ̀ sàn rẹ̀ ẹ̀tọ́ ṣe kejì yọ sọ sàn rẹ̀ ẹ̀tọ́ ṣe kàn lójú ogun yọ bẹ̀ sàn rẹ̀ ẹni tí yóò fi tóbi kókó lójú ogun á san lẹ́sàn rẹ̀ ẹ̀sán yín lè ní àníbi di ọlọ́ni kò tó wá fà á pè fún yín ọlọ́ni kìíní wọ́n hún láàyò ìlànà. wọ́n hún láàyò ìlànà. a sì ní sáàbù síbẹ̀ ní kankan nù yín atẹni tó ṣe dáadáa atẹni tí ò ṣe dáadáa gbogbo yín ìtẹ́ ẹ bá ṣe láàbù sẹ́yìn lẹ́sàn-án onísàbò sí lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n ọba káwá pé iṣẹ́ aburú rẹ̀ yìí ti pọ̀ jẹ́ yẹ́wọ́ àṣàlékún rẹ̀ sí i kí àánú lè pọ̀ sí náà ọlọ́run ní síbẹ̀ àníṣà lè fún ètè tẹ́ bá ṣe náà láàfin àwọn nàìjíríà làwọn bẹ́ẹ̀ kí ìwọ̀n ṣe ibú ló kọ́ lé ibú one million lójú ẹ bá sọ ní five million ọlọ́wọ́ kẹwọn ló lè bá pọ̀ ibú nù jàmbá nù ọlọ́run ní gbogbo tẹ́ tẹ́ bá ṣe láàbòrò dèdè rẹ̀ náà láti kí ni láti sàn lẹ́sẹ̀ àníṣà kò sì fún yín bẹ́ẹ̀ náà lẹni tó bá ṣe dáadáa ọlọ́run ní a ní lọ́mìn ẹ̀sán dáadáa rẹ̀ káwá gba kó lẹ pé ilé ìyá rẹ̀ pọ̀ ní dáadáa rẹ̀ bó ṣe léwu kó kéré mọ́ nínú dáadáa rẹ̀ gbogbo ilé ẹ̀rí dáadáa yìí. túmẹ̀ tí wọ́n fẹ́ olùlà sí máa kẹ́sẹ̀ bá tí wọ́n mú láàyè lẹ́wọ̀n. ẹni tó ọkọ̀rọ̀ lọ́wọ́ lásẹ̀ ọkọ̀ fún olómi mú ni atápá nínú oṣù fún olómi jẹ́ mú ọgbẹ̀sán rẹ̀ bí ọ̀tá ọgbẹ̀sán rẹ̀ àní lọ́ọ̀mì àní kókó lẹ̀ torí pé àbùsí nù káwá ní eléyìí kéré náà kí wọ́n fi eléyìí sí lọ́nà bí sẹ́ máa jàmbá rẹ̀ láyé máa jàmbá rẹ̀ láyé ìwé ẹ̀kọ́ fún kálukú lẹ́tọ̀ rẹ̀ kò ní fún wọn lẹ́tọ̀ wọn ní eléyìí kéré náà kí wọ́n láti rẹ̀ fún eléyìí sí kò gbẹ̀yìn ọ̀dà lọ́dọ̀ rẹ̀ kó tó mú àbẹ̀yìn ó ní ìyẹ̀tọ́ kan lọ́dọ̀ rẹ kó fún lówó iṣẹ́ ẹ̀ wá ní eléyìí àmì tí dáadé fún yín lówó àmì táwọ́sì lẹ́ti gbà lọ́wọ́ wa ẹ wá fún iṣẹ́ ẹgbẹ́ ní ẹ̀rẹ́ fún ẹ̀rẹ́ díẹ̀ àá ọ̀fẹ́ jàǹbá rẹ̀ nù ọ̀fẹ́ sàbòsí fún un nù ìtúnṣe ní tẹ́lẹ̀ rà yẹn náà fún lówó iṣẹ́ rẹ̀ gbé bá àkúrẹ́tì ni. وهم لا يظلمون ha sùhánù tààlà ó ní àwọn oníṣẹ́ àbòsí fẹ́ni kankan ní tí kálukú bá ṣe náà ní ààbò sáré aláwa tó ṣe pé ìdùnnú tọlọ́run ní í ṣe kíni ní ń wá ọbẹ̀ kínú ọlọ́run ó dùn sóhun ọwọ́ ń sì gbogbo àṣì ọlọ́run ó mójútó ọ ń pa òfin ọlọ́run ọba mọ́ ṣé ẹ fẹ́ sọ pé wẹ́ ẹni bẹ́ẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ni kàmàmbá àbìtàkàdé mìíràn lọ síbẹ̀ ẹni bẹ́ẹ̀ bí ẹni tó ṣe pé gbogbo lílọ bíbọ̀ rẹ̀ èyí tí òbí ọlọ́run bá nínú ní sí tí wọ́n jọra wọn. ẹni tó ti pé ìyọnu ayé lòun wá kí ọ̀wá ìyọnu ọlọ́run. ẹni tó ṣe pé gbogbo tí inú ọlọ́run ọba ò ní dùn sí pípẹ́rù rẹ̀ ọmọ ẹ̀ sí òun lòun sí sáà fẹ́ fi wú ẹni tó ṣe pé òun ń tiẹ̀ kírakítà rẹ̀ lérí bí yóò ṣe rọrùn wọn bá sí lọ́nà òtítọ́ lérí bí yóò ṣe jẹ́ kí ìjọba ọlọ́run ọba kórin rẹ̀ lérí ilé ayé yìí òun ní sèkéni ní sáré rẹ̀ tí wọ́n jọra wọn ni sáà lè fún omi ní àti gèbèrè wéra wọn láyéláyé wọn ò mọ láyé àtàwéyà wọn ò jọra bàbá onígbó àti yẹ onígbàlágà wọ́n jìbì kan náà wá ṣáájú ìwé ẹni tó ṣe pé ó ń gbìyànjú bóò làwọn mùsùlùmí ó ṣe ìjà láàrin nínú ìlú tí wọn fi ní máa di ara. ń gbìyànjú báwọn èèyàn sí ní sẹ́lọ̀wọ̀n ọba mú ó sì máa tẹ̀lé tọ́lọ́wọ̀n ọba wọn jọra wọn. ọlọ́lọ́yin mùsùlùmí ẹ̀ ju àwọn kẹfẹ́rí yìí ẹ̀ kí ń sẹgbẹ́ wọn. àhá àwọn tó ṣe pé tí ó bí ọlọ́wọ̀n ọba nínú ni wọ́n ń ṣe. ẹjọ jọ wọn o wọn kàn sẹ́gun yín ni o ẹjọ wọn rárá ẹ sí wọn torí pé bẹ́sìn ọlọ́wọ́ bó ṣe tọ́kálẹ̀ dààmú fún àwọn sì ń dààmú bí ẹ̀sìn bó ṣe bí ó ṣe sẹ bí ó ṣe mérí bí ó sá bí ó ṣe wọlé làwọn dààmú tó níbi àtúndí tó tún náà wọn náà àwọn náà ó ṣe àwọn kan ṣe bí ṣe tí a máa jọra wa ni ní bẹ́ẹ̀ bá ti ẹ̀rí sí láyé jù wá lọ kálíkì á máa ní jọra wa torí pé ẹ̀yin ò ṣe bí ẹ̀sìn ànábì ó ṣe lọ sókè bí súnà ó sì tàká ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ kọ́lọ́jà wa náà ò lè ṣe pẹ́ ká ṣe kú kọ́lọ́jà yìí náà ò lè yí padà àmúbàtà ẹ̀sìn yìí padà yé èyí àtàwọn onísúnà ti ṣe súnà lọ́wọ́ ẹ̀yìn sẹ́gbẹ́ wò. afẹ́mẹ́rin tàbí àríkù àlọ́wọ́ ìkànnà ń bá àdìsọ́kọ̀tì nínú wọ́. ẹni mójútó súnà nàbì sọ̀rọ̀ láàrin ọ̀sán àtẹ̀tẹ̀ lọ́wọ́ súnà wo ni súnà wo ni lẹ́bí máa fi jẹ wá. ẹ báyìí kan bá ń bẹ láyé yọ kọ̀ọ̀kírẹ́tì. alẹ́ life ti change life ó ti change as tá a wà yìí àsìkò ẹ̀yẹ ẹ̀yẹ ni àsìkò ọ̀làjú la wà yìí ẹ̀ àsìkò ọ̀làjú la wà yìí gbogbo ti yàtọ̀ globalization ló wà lókòdè báyìí eh, náà bá bẹ lẹsìn báyìí àá máa já sí ni tí ẹni tí ń sọ yìí wọn àtẹni tí ń pè wá sí tànàmọ́ ẹbí pé áá ah, ah, tànàmọ́ ẹbí ṣe léyìí ó ní ẹ má ṣe léyìí mọ́ àtẹni tó kúrú tànàmọ́ ẹbí tí wọ́n jọra wọn ni ẹjá gbèsè wọn làákà yìí wọn jọra wọn ẹni tí tàdúgbò rú àtẹni tí ọ̀dàdúgbò rú sọ jọra wọn ẹni tí ń kó owó owó ìjọba jẹ àtẹni tí ò kówó rẹ jọ tí wọn jọra wọn ni wọn náà màá tó ń ṣàdúrà fún un wọn ọmọ àwọn tó ń ṣépè kó tó bá ti dín láàárọ wọn yẹn ọlọ́mọsá àpàtì ẹ̀ náà jẹ́ pé ó sì mọ àwọn tó ń sábà àtúntò ọ̀rọ̀ náà ti wọn pé áá ah, ah, láyé kò wá àwọn èèyàn nú ọlọ́mọsá àbá wa kẹ́ ẹsẹ̀ láti ẹlòmíì ní àkótókù rẹ̀ lọ́nà ọ̀run. ìwọ náà mọ ẹni tó ṣe pé àtiwọ́ tó dìbò àtiwọ́ tó ní dìbò rẹ̀ tó ń sábà àtúntò ọ̀rọ̀ jẹ́ ọ wọlé ó sì ń sábà bá wà ọlọ́run ò ní

ilé tí wọ́n máa wọ̀ tù sí nàjà nàmà ni o nàjà nàmà ni làwọn ò dé sí ọlọ́ni wọ́n bí sálímà sí i. wọ́n bí sálímà sí i. ọlọ́ni ṣíyọ̀ ṣíyọ̀ bí tẹ́ ẹ bẹ́ẹ̀ dé sí ṣí ọbí tí ọrọ̀ ẹ̀yìn tẹ̀ mójútó sí ọlọ́run ọba ṣí ọbí tí ọ padà sí àti ṣí gbogbo ẹni tí ń dà ló warú ṣí ọ̀rẹ́ yóò padà kú náà ni yóò kú bí omi ṣe máa ń kú bí bí bí náà ṣe máa kú tí ó dé rú ṣíọ gbogbo ó tẹ bá kó jẹ náà ẹ lè ṣe kí ni ẹ lè gbé mẹwàá papọ̀ ilé méjì náà lè ṣe kí ni ẹ lè jẹ́ tó kú yín lọ ṣíọ tẹ bá wá jẹ tábọ̀ lẹ́ lọ inú kòtò ẹ wá tó wá kó inú kòtò tábọ̀ lẹ́ lọ tó jẹ́ àdínàmà. wọ́n máa mú jẹ́ hẹ́ẹ́. ọlọ́run ní tí orí tẹ́gbẹ́ lọ dé sí kílómítà ìbí dáadáa sí kẹ́ẹ̀sì dára láyé kẹ́ẹ̀rọ́jú kẹ́ẹ̀rọ́jú ẹgbẹ́ tí àwọn náà jẹ́ ṣèjìlá kẹta lórí ayé náà ọba ibi dé sí náà ṣe ibi tó dà wọn ò ní àbá yín wọn ò ní àbá yín ẹ ní yín

kálukú wà ní lẹ́wù oríṣiríṣi lọ́dọ̀ lọ́wọ́ lẹ́wù tí kálukú wà àwọn mùsùlùmí bẹ ní lẹ́wù tó ga wọ́n bẹ nínú àlìjánìyà wọ́n bẹ nínú àdàràjà àtẹlẹ òlìyà ipò tó ga àwọn mùsùlùmí àmà wà níjọ́ tó dalẹ̀ kìí àmọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba nínú àwọn ilé ńláńlá àwọn àwọn ààyè pàtàkì pàtàkì làwọn mùsùlùmí máa wà kúlà gbèbèrè ọwà àwọn náà wà nínú àwọn lẹ́gùn tó lẹ́lẹ̀ jù fìdáríkì asan nínú náà ọ̀nà ní lẹ́gùn wọn ìsàlẹ̀sàlẹ̀ náà ni wọ́n ní tí ń ṣe tiẹ̀ náà wà nù lẹ́gùn kan ni ọlọ́run ní sàlẹ̀sàlẹ̀ ni àwọn tí àwọn gbèbèrè ọ̀jẹ́ ọlọ́run ni wọ́n wọ òbàṣẹ̀ ìrọ̀rùn bí máa yá àmàlù. wọ́n wọ́n ọlọ́láwọ̀ ọlọ́run ọba àárí lójú méjèèjì etí kálukú ń ṣe níṣẹ́ gbogbo ẹ̀ ló yé wa kò sí ìtọ́pamọ́pàwọ̀ ọlọ́run ọba nínú ẹtí ń lẹ lélẹ̀ ayé kéèyàn lè mọ̀ pé amọ̀ntí ń ṣẹlẹ̀ sí yín amọ̀ntẹ́ ń ṣe atúfi àwọn mọ̀láìkà kan tì yín lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa kọ́ tẹ́ bá ṣe dáadáa àti láburú. àwọn kìrọ ọmọ káàkiri ìnà yà àlàmúnà máa tàbọ̀ àbúrò. àmàlàkà alápàlẹ́ wọ́n ẹsẹ̀ ní àbùkù àwọn eléyìí ẹsẹ̀ ní àbùkù àwọn alápàlẹ́ ẹ̀dá ni wọ́n ti wá jẹ́ alápàlẹ́ ti ti kọ́ ní dada ojoko wà sí ọgbà yẹn nímọ̀nà dáadáa wọ́n ti kọ́ kalẹ̀. bẹ́ẹ̀ lèyí tó ṣe láburú náà wọ́n ti kọ́ ìwòkúwo tó ti wò lónìí wọ́n ti kọ́ dáadáa tó ti aburú tó sọ jáde lẹ́nu lónìí wọ́n ti kọ́ ẹni ẹlẹ́ni tó jàmbá rẹ̀ yìí ló tó ọpa tó fi tajà wọ́n ti kọ́ ìjẹ́kújẹ tó jẹ sínú wọ́n ti kọ́ ibi orin lọ tí òde kò rìn lọ àwọn mọ̀lẹ́kà yìí ti kí ni wọ́n ti kọ́ kalẹ̀. ọlọ́wọ́n ní ẹ má rò pé àwọn gbọ̀ngàn sí ìdàrẹ́ la fi tì í lẹ́gbẹ̀ẹ́ o. ọlọ́ni yà á mú náà máa takọ̀ àlò. àwọn tá a wí yìí wọ́n máa tẹ̀ sí wọ́n máa pa rẹ̀ wọ́n máa gbogbo tẹ̀ sí pátápátá kó sí ah, níbo ló fẹ́ wọ̀ tó níbọ̀ o tó bá wo ìwò kankan ìwọ̀ kọ̀wọ̀ mi tó bá ṣe kíni tó bá wọ ìwò kankan yìí wọ́n ṣe kíni ìwò tí kankan yìí máa ń wọ̀ sọ̀tún kéré gan tó bá ní bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ń dà bẹ́ẹ̀ ni wọ̀ wọ́n ṣe kíni wọ́n bọ̀ wọ̀ bí kò sí tó ṣe tí wọ́n rí o àtẹ̀yí tó ṣe dàgbàgbà àtẹ̀yí tó ṣe ní kọ̀kọ̀ gbogbo ẹ̀rọ mọ̀lẹ́kà yìí wọ́n sì ń jọ́ tẹ̀ kalẹ̀ wọ́n ní jọ́ta tómi ò lè tómi ò lè tómi ò lè dà sí méjìlá tí àyà wọ́n sì ní báyìí lọ́wọ́ tí kiri gbẹ nígbà kan nani ìwé lọ́tàn lè dá níbi dákọ̀ sí mọ́ àyè ó sì wá kan ìgbà tí èso ọ́fíìsì ìjọba nàìjíríà wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ní àsìkò yẹn à ó rí ìwé ní àdúgbò yìí báyìí lọ́wọ́ nígbà tó bá wọ̀ kalẹ̀ wọ́n ni wọ́n ni àárín báyìí yẹn wọ́n ni wọ́n gbé e. àbí wọ́n lé wọ́n ti dúró náà wọ́n sọ náà sínú ilé bẹ́ẹ̀ bá bá jó yín tán jó yín lójú méjèèjì tẹ́ ẹ léwu nígbà mọ̀láìkà yìí kọ́kalẹ̀ òṣèké ni kò lè yó omi yẹn dà sí fáírọ̀sì òkè ń wọ ọbẹ̀ wọn dà fáírọ̀sì lọ́jọ́ gbogbo dọ́kúmẹ́ntì yẹn kò sí yàlẹ́mu na máa tẹ̀fọ́ àlò ọlọ́run wọn kọ gbogbo etí kálukú yìí tẹ̀sí láyé wọn kọ́ àwọn ọlọ́mọba náà sì rí i. a sì sàkàlù fún ilé sàn rẹ̀ ọlọ́run kọ́ jà sẹ́ o gbogbo wa èyí tá a bá ṣe ní sẹ́ aburú palọ́n sàṣà torí fún wa kó ní ní aburú àdéhùn ni pé àwọn tí ó sọnù ní àwọn tí ó sọnù ní ọlọ́run ajẹ́ kan fún wa kò sí bá a fẹ́

ayé ti wá mú un wọ́n káwọn olóṣèlú ti wá gbé jíìpù bọ́ọ̀lì two five million wọ́n tó fún ní ilé fifty million káì wọ́n tó ní ma wá sá sọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ abá sọ̀rọ̀ ní ah, àwọn olùsíwáàsí ní mọ́nísẹ̀ láyé mú wá sọ̀rọ̀ láti ń síwáàsí létí ẹ̀yà arẹ́rẹ́ mọ́ ẹwọ́n lóbi ní wọ́n síwáàsí wọ́n yìí ayé pé lọ́nà.

99% ni wọ́n kí wọ́n bẹ àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn ni ya sọ̀rọ̀ àṣeyọ̀ kan yẹn á wà tì káwọn ọmọ jẹ́ kan lọ ọlọ́run sàjà jẹ kalẹ̀ àdúgbò ọmọ yìí tó o rò pé àbí wọ́n ti súnà bídíà àwọn àwọn súnà tí wọ́n ti pass àwọn artificial artificial súnà wọ́n ṣe é wo gbogbo àwọn ẹlẹ́gbẹ́ wọn artificial súnà ni wọ́n ṣe àwọn fake wọn ò ṣe pure súnà ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ láti bí ọlọ́mọ bá la síwájú àwọn mùsùlùmí dáadáa síwájú àwọn mùsùlùmí gidi láti bí ọlọ́mọ bá la sí àdàkàlá ọgbọ̀n wọ́n bí ọmọ pé aṣáájú ọlọ́mọ ilá ilá ọgbà ọ̀sán tó kà fún mi. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدعو أكم الله وبارك الله وبعد شيء ينلقى إليه ورحمه نبي بعد من تسوق وفاضوا أدعو الله وبارك الله كما شليني أبو مقوى كما شلينا ني أسمى مقوى ládàtí abalẹ̀ bẹ̀ kọ́nà balẹ̀jọ́lá tí wọ́n fi dùn wá. àwọn tí a bá ní ìbéèrè ká fún wa ní nọ́mbà sọ́wọ́n ìbéèrè mi nípa àdéhìí alámùsọ̀wọ́ àgùntàn tí ó kọ̀kọ́ pé ká ṣe ìrìn àjò lọ sí ká ṣe ìrìn àjò lọ sí ibi kọ̀kọ̀ láti ṣubú rí àdá ilà sàlásà nàṣàdì mọ́sí àzà wà mọ́sí àwọ̀ wà bẹ́ẹ̀tù àṣọ. bẹ́ẹ̀ ni pé ṣé àdéhìí tí ó ń kọ̀kọ́ ká ṣe ìrìn àjò rárá yìí ìrìn àjò bá fẹ́ lọ tó àbí ká lọ ṣàbẹ̀wò bẹ̀ pé ìjẹ́ lọ́la àti الحمد لله والصلاة والسلام على نبينا محمد آية الجزية نبي المسيح لا تشد الرحال أنا بني كياما ديرو كياما سيني عدو lọ síbi kankan àmọ́rí àjò nàlábìnrin sọ ká mọ̀ di ẹrù pa afẹ́sìnrìn àjò pé afẹ́ lọ síbi ọ̀sìn ní ìlú kan láàyè kan ní mọ́sálásí kan kọ́ni torí pé ẹ fẹ́ lọ sí ìjọsìn ẹ gbà pé bẹ́ẹ̀ ẹ bá sì jọsìn bẹ́ẹ̀ yóò ṣe kí bí àwọn tí wọ́n láwọn ní ọlọ́rin àwọn fẹ́ lọ sí ìjọsìn lọ́wọ́ àmọ́ lásìkò mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá sì jọsìn bẹ́ẹ̀ ọlọ́mọ ọmọ àgbà gbogbo ìlú àwọn wòlíì lòun ti fẹ́ lọ ṣèjọsìn wọ́n bí àwọn tí wọ́n lọ sí pakistan wọ́n lọ ṣèjọsìn ní ọ̀hún báwọn tí wọ́n lọ sí kaulak wọ́n fẹ́ lọ ṣèjọsìn ní ọ̀hún. anábìlẹ̀ ìgbọ́rọ̀ náà wò ilá ilá tàlá tàbí màsà ìlà àyàfi tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ sí mọ́sálásí mẹ́ta kan ìlà ila tààrà àtàtì màṣà. Ẹ̀rọ tí wọ́n lásán mẹ́ta àfẹ́lẹ́ bá fẹ́ lọ, ẹ fẹ́ torí ẹ̀ pé ẹ fẹ́ lọ sí ìjọsìn. Àbí ẹ ti ẹ fẹ́ lọ bẹ wọn kíláàsì yẹn wò láti yẹn náà bí làwọn bẹ̀rẹ̀ lọ sí dáadáa. Wọ́n lásán mẹ́ta náà. wa sọlá àwọn sọlá. Bákan masilasi masjid akso di jerusalem anabi sọkè ma kílásì bẹ́ẹ̀ ta yẹn kàn yẹn lò ìyẹ òkè lọ síjọsìn nínú ẹ̀ kọ́dà sàárì ẹ̀ òjísé viral, ọba nù èèyàn gbọ́dọ̀ gbéra lé pé mo fẹ́ lọ bẹ sàárì ànábi o àbí kókó láti mọ́ká ọlọ́run lọ́wọ́ nínú ọ̀gbọ́dọ̀ bẹ sàárì ànábi o ìṣekúṣe ni òun ṣe ọlọ nítorí pọ ọgbẹ lọbẹ mọsálásí wò tọba wa dọm tó olè sálámà sáyà níbi àbọ olè sálámà sí kò sí tó burú bẹ àmàlẹyìn rẹ bọrọ sí nípa báyìí gbòòrò pé àmì yẹ kọ ní àwọn bàbá rẹ. ìbéèrè rẹ kejì lórí àdéhùn náà ní àdéhùn náà kọ wá pé àtúntò wà lọ sí máa lọ sí kùbá ní ìjọsà ẹ kúlà sọkùn. ṣé ìmọ̀ àgbẹ̀ ṣe àdìsí ipò òtàkùn àwọn àbí bá àlàṣe máa fi jáàmù dáhùn àti ìgbéyé ẹ́ àdìsí kọ́ wáyé pé àdìsí ọ̀tá máa lọ sí ipò báà kó làtà ṣé àdìsí òtàkùn àwọn àbí bá àlàṣe máa fi jáàmù dáhùn àti ìgbéyé. àdìsí wa lọ wo. àdìsí ìmọ̀sọ́nsá sí ilé ìpè ànábì máa lọ sí ipò kò bá kì í ṣe fáàmù lóòótọ́ etí ìlú lọ́wọ́ àmọ́ kì í ṣe travel béèrè bíi mẹ́rin melhor kan ní sílùú mọ̀dínà ilé ẹ̀sìn travel bí anábì tó ń sọ àwọn ìròyìn oríṣiríṣi nípa mọ́síláṣí ọ̀báyìnà àwọn orí tí ń bẹ́ńbẹ́ ó ti pèsè travel travel gangan ni anábì sọ a wọ́n Só wá ní pé òṣùwọ́n lágbára àdúgbò yìí nísìnyí àbí ó ti ẹ̀wà bó ṣe wà bí jimoh ti wà ń bẹ àyẹ̀wò ṣe wà lọ́fẹ́ lọ sí báàdì àlọ́kí jimoh ní mọ́sítì bẹ̀rẹ̀.

a sì gbọdọ̀ ṣe kọjá bẹ́ẹ̀ ẹ bá ṣe kọjá bẹ́ẹ̀ ìdílé àkọjọ pé à ń ṣe bídíà èyí tí ó sọ wá di lẹ́sẹ̀ àbí ká máa ṣe bídíà tí ó sọ wá di gbèbè rí àwọn kan lórí sàárè lónìí wọn lọ sàdúrà bẹ́ẹ̀ wọ́n tọ̀ wá kú rẹ̀ bídíà tó sọ wá di gbèbè rí wọ́n wọ́n ṣe yẹn torí ká sàárè wò ní ní sìn àrẹ sìn wọn lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́. ìbéèrè mi ibi ìgbéyàwó kí wọ́n máa gbé kí wọ́n fẹ́ nìkan lọ́wọ́ ẹ̀ fún mi. ìwádìí káwá lọ sàárè tàbí lọ bẹ̀wò yìí òun náà sọ pé olùdó àdá àná bíi lẹ́sìkè wọn fẹ́ tíráàmù lọ bẹ̀wò kọ̀dà ìyẹn pé tíráàmù tó fẹ́ lọ bẹ sàárè àbá kan wò ní kánú àbí nìlọrin ó ti yé àbúrò ní ọgbẹ ní ẹgbẹ pítọ wa ó ti yé nínú ìlú tó wà náà ní kọkànlélẹ wọn lọ fẹ́ lọ bẹ̀wò kò sì ti ó rẹ ọlọpàá. pé kí ọmọ lọ́bẹ̀rẹ̀ sàárà lọ ni àmẹ́ ẹ̀gbọ́dọ̀ travel lọ́bẹ̀ sàárè wò tó ti yẹ aláàbọ̀rọ̀ travel kaka sàárè kankan wò. ẹ ẹ bọ́ wá torí àwọn kádùúgbò rẹ lọ́ba wà àbí ìlú jẹ wà iná ẹ̀rí wá sí wà fún ìlú sálámù sí ń bẹ̀ sáré mi ló kó bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ló sálámù sí orúkọ ti ya kókó lọ yóò wà pàtó tó ti yé nìsí kó sì lọ bẹ̀ lọ sálámù kó sì tó burú mi torí kò kì í tíráàmù lọ àwọn wá sí ìgbà yóò wá torí sáré wà gbà lọ rẹ kó sì yé nìsí bí táwọn èèyàn tí àwọn mùsùlùmí wa máa ń káàkiri eléyìí ìlera nìyẹn kó nínú àwọn nínú ọ̀rọ̀ tẹ sọ tó ti gbọ́ yìí pé kéèyàn tó dùn nǹkan ẹ̀yàn kíá kéèyàn béèrè lọ́wọ́ ẹ̀yàn kéèyàn tó dùn nǹkan yẹn. bóyá ẹni tó bá ní kò bá tà lù. àti ènìyàn bá ní bínú sílùú màá kò ní bínú sílẹ̀ tó ń bá lò. ó ti pé tí mo fẹ́ béèrè náà ni pé bóyá tẹ́lẹ̀ yẹn ní kò bá tà sí nǹkan yẹn bóyá ó fẹ́ ṣàlù àlà àbúfẹ́ fi mọ́ọ̀sì mọ́ra tó ní omi yìí láyé àtìkò yìí tí ó lè fi orú májẹ̀mú ni pé tó bá jẹ́ pé ní orúkú tí ò ní fa ìbínú pẹ́ nìyẹn lójú ka lọ́nà kàtà bí kejì tó lọ́nà ni yóò yọ̀ ọ̀dà wá tọ́wọ̀n rẹ̀ yóò dùn sí òun náà dẹ̀ ní mísìmí ju pé kọ́tà lé lóko tó gbé lọ tí ò rí mísìmí tí ó sùn lé jẹ́ nira pẹ́ nìyẹn òun náà yẹ lọ́gbọ̀lọ́gbọ̀ tó lọ́gọ́dẹ́ ni wàá bọ̀ ọ̀nà òun lò bóyá màtí òbí dé gan òun ti gbé mi kalẹ̀ sí òkúta tó rí mí sí mi kò rí kéde tí òkè gbogbo kò rí kankan so ilé yìí kò ní kí a burú fún. ẹni tó kíra kà mẹ́rin bóyá ó ti kí méjì lórí ẹlẹ́kìtì ló ti wá gbàgbé pé bóyá ó ti kí owó wá wà lórí ẹlẹ́kẹta ó ti wá gbà ló bóyá ó ti kí rákàtì ó wá tó wá mú rákàtì dè wá bọ̀ lókà tó mú rákàtì dè wá lọ́wọ́ wá rántí pé táyà báyìí ló ń kà lẹ́yìn pátí àná rákà kejì tó ń kọ́kọ́ gbé tó gbàgbé báwo ló ṣe máa ṣe rákà kejì wo lọ mú wa ṣe rákà mẹ́rin lọ bẹ́ẹ̀ kí mẹ́rin ló bẹ́ẹ̀ tó ti kí ó sì lè rí ẹlẹ́kẹta mi rò pé tó ń ti kí ẹlẹ́kẹta ó wá ké súrà sí ẹlẹ́kẹta yẹn ẹ bá máa kírun rẹ lọ́nà kò ní sáré kó ké súrà òun ní ẹ̀ka lọ àwọn bá kan sọ pé ó ti dá ẹ ọkùnrin ti dá méjì lórí ìlú bọ̀ ké sí ẹ̀ka kan náà so ọkùnrin dá méjì yẹn kò ó ti yé sórí ẹ̀kọ́ ọmọ àwọn ẹ̀ lọ sóra tó kéle ìyẹn omi nìkan kan ìyẹn wọn ké sóra lẹ́yìn pátá anágbá mi ní ọmọ ọmọ tó níbi ìwọ̀n kẹta àbí kẹrin náà. sọ́wọ́n aláìkùn wa fún ọba gbàtò. ìbéèrè tí mo fẹ́ béèrè wí ṣé ọlọ́run wá pẹ̀lú wa ní ti fúnra rẹ̀ nítorí pé ayé àméjì kan wá nínú kùránì tọ́lọ̀ ń sọ fún. tọ́lọ̀ ń sọ fún eh, musa àti harun pé dáadáa bàbá ìní máa kú mà pé ẹ̀gbọ́n wà pẹ̀lú yín. tó wọ́n ayé àméjì kan wá nínú bí a pé ó wá pẹ̀lú wa ṣé ni pé ó mọ ohun tó dá ìṣe ni àbí ìbìnà sí ti òun gangan fúnra rẹ̀. lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ fáàlì ìgbéga àtàwọn oníṣòfì àwọn ni wọ́n nígbàgbọ́ pé bá a ṣe jòkó ń bàyẹ̀ ń sìn ọlọ́run náà wà pẹ̀lú wa àwọn àtàwọn ọgbọ́n sójú òpó ni àbójú àbófẹ́yìn kàmì ìtàn dáhùn bẹ́ẹ̀. so wọ́n gbà pé gbogbo abá ti wà ọlọ́run wà bẹ́ẹ̀ náà torí pé ọlọ́run pé àwọn èèyàn wọn ò ní jẹ́ mẹ́ta níbi kan ilá ó wá rọ́ọ̀ àbí ẹ̀wọ́ àbí tó wọn lọ́wọ́ wọn kó sì kẹrẹ wọn. so àti àyà tó lọ́wọ́ pẹ̀lú musa ìwúrọ̀ àwọn àyà yìí náà ni wọ́n máa fẹ́ lò láti wà pé omi táwa ti wà ó ọlọ́run ní ń bẹ̀. ó túmọ̀ sí pé tó bá wà nù tọ́lẹ̀tì ọlọ́run sí kí ni ọwọ́ abẹ́ náà rẹ̀ torí wọ́n ti lọ́run náà pàtàkì rẹ̀ òbí sì ń wọ́ bó ṣe ń yàgbẹ́ ẹjọ wà ń bẹ náà ní nínú òun ọba wà nílé àkànná ọlọ́run bẹ ń bẹ pẹ̀lú ẹ̀ so ìgbàgbọ́ ìgbàgbọ́ burúkú ni ọ̀rọ̀ burúkú sì ni ìtukútù sí ni wọ́n fi tú alukọ̀fán ó ti gbólóhùn máa nínú èdè lárúbáwá kò túmọ̀ sí pé wíwà pọ̀ ìmọ̀ ìtumọ̀ méjì ni ìwà túmọ̀ sí pé ìyànjẹ́ wà papọ̀ ìsì wà túmọ̀ sí pé kéde ìyẹn ń bẹ pẹ̀lú èèyàn bóyá pẹ̀lú ó pẹ̀lú rẹ̀ bẹ pẹ̀lú wọn ni àbófin kínní kan ó ni ṣe kínní ó fi wà pẹ̀lú wọn nínú nǹkan tó yẹ pé wọn fi fura mà pé ẹnìyí bẹ pẹ̀lú wọn. dábòjú wo lẹ́sìn òórùn bẹ́ sánmà òṣùpá bẹ́ sánmà tí lábọ́ bá sọ̀rọ̀ wọ́n ní pé. نمشي والقمر معنا نمشي والقمر معنا سبحان and travel kiri òṣùpá sì kiri ibẹ̀ ni wọ́n lò ṣé òṣùpá wa sọ̀kalẹ̀ pẹ̀lú wọn bí dájọ́ orí sí ẹ̀rọ

ìsì ń bẹ pẹ̀lú wa pẹ̀lú pé ń rí wa ń mọ gbogbo tá à ń ṣe bí yẹn bá rí yẹn bí yẹn ń ṣe nísìnyí tó sì mọ gbogbo tó yẹn ń ṣe kò sí kó wà pẹ̀lú yẹn wà pẹ̀lú yẹn náà torí pé gbogbo tó ń ṣe ló kí ni ní rí ọkọ̀ wà pẹ̀lú rẹ ní bọ́dì ni kọ̀ọ̀kan wà pẹ̀lú rẹ ní kí ni ẹ̀yẹ́ bó sì bá ti wà lókè náà ní tẹ̀wé ìmọ̀lẹ̀ lọ́dọ̀ wa ní sàn ní bẹ pẹ̀lú wa torí gbogbo tẹ̀ ṣe kí ni ni ọlọ́run bá rí ọ̀rọ̀ musa àti arúgbó ilẹ̀ sí i ọlọ́run bá kílẹ̀ rẹ̀ pé ìní màákùmá àtúnáwó wà á rọ̀ ó ti kó tú ara yẹn mo wà pẹ̀lú yín kí wàá ní tí mo wà pẹ̀lú yín yẹn o àtúnáwó wà á rọ̀ mo ń gbọ́ yín ìtumọ̀ kí wà pẹ̀lú yín nìyẹn mo dẹ̀ ṣe kẹ́ni mo ń rí ìwó tẹ̀sí. mo rò kéré gbọ́ yé torí àti pé ọlọ́run ò ó wà pẹ̀lú wa pẹ̀lú mà ní wíwà rẹ̀ pẹ̀lú pé sì rí wa òun ní wíwà rẹ̀ ó sì yé níbo lọ́lọ́run bá ń bẹ ń bẹ ní sámà ayé àkùrán tó kílè lé ọkọ̀ ọ̀gá jíjà nínú alùpàkàn kẹrì so nípa pé ọlọ́run bá ń bẹ ní sámà arọ̀ràhàmà ànàlà àrẹ̀ṣẹ̀ sáwà ọlọ́run ọba karama òun mẹlẹ́rì àlàáràṣe gbólóhùn ìṣèwà ó ti yé òun náà ní àlà kí yọ àlà kí yọ ga lérí kankan so ti níjọ́ tàbá sọ pé ìsáwà àlà so kí yọ wà lẹ́yìn ẹ̀kọ́ ga ní orí rẹ̀ ọlọ́run ọba mẹlẹ́rì àlàáràṣe gẹ́gẹ́ bó ṣe wá wà ní òyà wa ó ti yé bó ṣe gẹ́gẹ́ so dúró ni àbójòkó ni àbódọ̀kọ̀kú ni ìyẹn ní oṣù kẹ́ni àmọ́ náà jẹ́ kó yọ àwọn oṣù kẹ́ni tó wà nípa ọgbẹ́ wa lọ lókè ni ana alasakpi kẹ́nìkan ni mò ń bẹ lérí àjálé ó ti sọ fún mò ń bẹ lérí àjálé yẹn wọ́n mú sí wa sójú òpó ni àbójú ọ̀ọ́mọ̀ àmójútó kó yọ lókè ni ana alamaza.

sáwọn ọlọ́run bá ń bẹ ọlọ́run ẹgbẹ́ wọn ti bá sọ kò sí bọ́ọ̀lù bá ń bẹ sáyẹn á àmì tó ń máa ní sàmà sẹ ẹni kọkànbalẹ̀ sẹni tí ń bẹ ní sáwọn ó ti kọ tẹ ilẹ̀ ìmọ̀ yín lọ lára sẹ ẹni wà bọ́ sẹni ẹni kọkànbalẹ̀ sẹni tí ń bẹ sáwọn ayò sílẹ̀ àríkún ká bá kọ́ńtà atẹ́kùn àgbà atẹ́kùn ńlá kọ́ńtà sí ńlá sáwọn. kó jẹ́ pé ẹni tí bẹ nísàlẹ̀ àbí kó ní ẹni tí ni tí ń bẹ níbi tẹ́ ìwà wọn kọ́rọ́nà ọlọ́wọ̀n sọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa gba ara wa ni ọlọ́run bá kó sí ní gbogbo gbogbo ẹ̀ níbẹ̀ pẹ̀lú audience wallahu تعالى a'lam نعم. last question abúlé ọ̀sẹ̀ pẹ̀lú náà. èèyàn kéré èèyàn wájú ọ̀yọ́ ibi tí ìbámu ti wáyé aṣọ ìbámu wájú àjò tó wá fi èyí síbẹ̀ àtúntò náà síbẹ̀ láti wá náà síbẹ̀ wáyá ẹni ẹ wá ń gé òun lọ òun jẹ́ ìwọ rẹ̀ bá fẹ́ sí ata òun wá kí òun wá kí pé ọ̀pọ̀ ṣe akíjà ń lo ìwé yòó ìjà ìjà dé bá fi ẹlẹ́kẹ̀ẹ́ yẹn kí ni kò ṣe òun rẹ̀ bá fẹ́ sí ata ìbámu jẹ́ tó bá di jọ́ mi kí wọ́n mọ̀ ọ́ kí ọwọ́ ẹni tó ṣe pé ìran rẹ̀ pé ní kò síbẹ̀ tó gbé wọn náà fura pápẹ́ nìyí kọ́ bá bẹ̀rẹ̀ ẹ̀rọ àwọn tí ń bẹ lẹ́yìn àwọn ni kọ́ pà sí ibẹ̀ tó bá lọ sẹlẹ̀ bẹ́rù ẹ̀sẹ̀ wá sẹlẹ̀ náà kò sí tí ó lè ní ibẹ̀ ìtọ́kàn ní láti ṣe ni pé tó bá parí ìran mẹ́ta tiẹ̀ ó ti yé yọ̀ọ́ máa kí àwọn èèyàn sì tẹnu wọn jókòó wọn máa retí ẹ tó bá parí ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ yóò sì sì báyà fún yóò wá sálámà sí ṣùgbọ́n ó ti ṣe ní. tí wọ́n bá jẹ́ pé kò rọrùn fún wọn ó ti yé tí o bá rọrùn fún wọn láti dúró dé kò sí tó burú láti sálámà kó tó dé kó dé wọ́n lọ́ọ́ bá a. ìṣekúṣe ló ṣe òun kò ní òun kò ní òun yà. ọ̀rọ̀ yìí pé tó bá ti dé wọ́n kò lérò kó tiẹ̀ ẹ̀yìn wọ́n rò kó ti lérò kó ẹ̀yìn àwọn ọmọ wọ́n rò kó ti lérò kó.

so wọ́n wọ́n dá lóhùn ní ní o ti bọ́ síwájú ojú tó rántí pé mi báraka tó bá fọ́dà wà lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ìdíje fún àwọn bọ́ọ̀lù àwọn ọ̀nà nípa àwọn ìfẹ́ ṣe ó tó ẹ̀rọ kẹta ṣe ń dé rí. Ah, ẹ̀yẹ fẹ́ tó láàrin. so èyàn dáwọ́ sí wọn náà ní kọ́lá sàfihàn máa ń ṣẹlẹ̀ tó ṣe pé bí yàrá kírun bá wọn gbẹ́ngbà mi ìmọ̀mù tiẹ̀ bá rùn pé ó sì kírun yẹn àmọ́ bá lọ kí ẹlẹ́ka èyí sì ti bọ̀ wí kí ni ẹlẹ́ka ọ̀dà yín lójú ẹ fi dẹ́ bá ti sùn wọ́n láì lọ́ba yín lóhùn ẹ fi lẹ́yìn ẹ̀yin ó dìbò tí wọ́n bá ti rọ tán bá bá wọ̀ ọ́ àgbà rírà ẹ̀ ní bí àṣì ẹ̀ ní bàlùkẹ́ torí pé tí màmú fẹ́ lérò kù ní ilé tó bá wùyẹn sùn ní sálámù kó tó dé ó ti yẹ torí ẹ̀ ti sùn wọn lágbà ó ní ṣe òṣè àyẹ̀mọ́ fẹ́ kí ilé ni bóyá kọ́ mọ̀ àbó tiẹ̀ mọ̀ ẹ̀ ní tẹ̀lé láti kí márùn-ún so ilé ìdí àwọn olùmọ̀ máa sọ àwọn ẹ̀kọ́ yóò sì wá gbọ́n lórí òkú yìí. èmi ò èmi ò èmi ò ó lè kírun lọ́wọ́ ní tí mo lè sọ̀rọ̀ lérí ẹ̀ onígbò kírun lọ́wọ́ ni kọ́ wá bèrè pé so ti pé irun rẹ̀ ti jáàmù àmọ́ ẹ̀kọ́ ti sálámà lérí irun. ẹ ẹ wá mọ̀ kó ti pé tẹ́lẹ̀ ó ti yé nísì ẹ ẹ mọ̀ kó ti kíni ó ti pé tẹ́lẹ̀ ẹ ti sòrò téèyàn bá sálámà lórí irun lérí mẹ́ta bẹ́ẹ̀ ni ló sì yẹ kó kí ó ti ṣe mísẹ́kì sálámà rẹ̀ di so wọn ni àyínú yìí ó ti pè ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà yẹn ọ̀rọ̀ yẹn ò burú torí kó tiẹ̀ kó ti sálámà tẹ́lẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wáyé sọ pé òun yóò ti àmọ́ ní kí òun yẹn lọ́wọ́ ni wọ́n wá sáré já sí pé só ti pé ni èmi ò mọ̀ yín o o sì èyí tó mọ̀ ní kó tó bá sọ torí pé àná mi ni pé irun yìí kò sí nǹkan kan tó lè tún un ṣe kò sí nǹkan tó dá nínú ọ̀rọ̀ ọmọnìyàn nínú ẹ̀ ilà tẹ̀síbẹ̀ wàtàmí wàtàlẹ́ nítaàlẹ́ mi sọ nìyẹn pé nítaàlẹ́ wọn lónú yìí ni kẹ́ni ká ṣe subhanallah alhamdulilayi allahu akbar lójú ẹsùn pé ní tí kankan bá tó kọ́ wa pé tí kankan bá ṣẹlẹ̀ sí mọ́mú lórí ìlú níta sí náà ní subhana wa obìnrin tí ó lè sọ̀rọ̀ nítorí ohun tí wọn kó jẹ́ wọn máa ń jẹ́ pé yóò tó máa wá dààmú ìmáàmù torí pé tí wọ́n múná bá ń tó látọ̀gẹ́ báyìí ṣé àyà kan ló sì ké tẹ́lẹ̀ yóò sì méjì ké so kọ́ wa kóbìnrin yọ pa àtẹ́wọ́ sóti kí ó lè bá a fi pèsè àwọn kí wọ́n dàbí nínú wa sọ̀rọ̀ so eléyìí ni tí islam ti bẹ́ẹ̀ nílé ní ọjọ́ tó ti fẹ́ so mi ò lè sọ̀rọ̀ lẹ́yìn pé ṣé wàá lè máa fọ̀rọ̀ yẹn tó ń ṣe láìsí fún sálámù àti jáde kó nínú ìrún kó tó lè kó wọ́n sọ fún un so wọ́n lọ tàà tabarẹ tọ́lọ́ wa fà mí tiwa náà àfa ẹgbẹ́ lè fẹ́ rí wo ni ọ̀sọ́ bóyá ká lọ wò ó so wọ́n lọ tàà náà Thank you ẹ ti sọ yóò sẹ dúpẹ́ tọ́jú àjùmọ́ nìyẹn kọ́ yẹn sínú rẹ̀ bá pé ọmọ yẹn àwọn sínú òkè tí wọ́n àtàwà lálẹ́ fáwọn. ṣèbí kọ́ bọ́ ó lè bọ́ sẹ́yìn eh, ẹni tí kí òun lọ́wọ́ ń gbà mí tó di tó jẹ́ mọ́ àmú tó di ìmọ̀ ètò wa mú sí bá fi lọ tó sì ní kó òun kọ́ dára àwọn tó wà lẹ́yìn kọ́ fi kọ́ gọ́ọ̀rù gbogbo wọn tó sì kọ́ bọ́ tẹ́lómi ọgbọ́ ọbẹ̀ ó ti àtẹ́rẹ́ tó jẹ́ ìmáàmù tẹ́lẹ̀ tó di màmú so nínú ẹ̀sìn wà yìí náà so ìmáàmù rẹ̀ ó tó di kéde ó tó di màmú para ó tó di kọ́mọ́ wulẹ̀ pa ìrọ̀ àwọn èèyàn jẹ́ abákẹ́lẹ̀ ti sèmáàmù rí tó ti yí pàtó àlágbé àlágbé sì dé ó sì tó di màmú para so ẹ lẹ́yìn ọjà kan so láti pẹ́ lọ́wọ́ sẹlẹ̀ sí wa ó bá wọn fi dànù àwọn èèyàn rú kó fẹ́ ṣèyí wọn ó fi ń lórí ewu so ìdíwé kọ́ wá wíṣà àti pàtì mọ́ àwọn èèyàn lọ́wọ́ ariwo tí ọ̀sán tí wọ́n lásìkò ọ̀nà náà kò ní kò ní rọrùn so. àmì ìdílẹ́sẹ̀kẹsẹ̀ ní kọ́ para sẹ́yìn náà ó ti yé ẹsẹ̀kẹsẹ̀ ní kọ́ para sí ẹni kọ́nàmà kí ó sì wá lẹ́nu rẹ̀ kọ́nà kí ó gbàgbà kọ́nàmà kí ó yọ àṣà fún kí ó dáadáa àwọn ìbílẹ̀ wọn bá kọ́ musa tó máa láfíà fún ẹni kọ̀ọ̀kan wa nínú ẹran wa nínú ẹ̀ṣọ́ wa nínú ìgbogbo wa nínú ẹ̀jẹ̀ wa. belum salah muafiat khususnya dan tujuan awalnya nah, kalau sunnah si orang bilang kalau misalnya di sana wah kalau misalnya di sana wah itu dia mulai kalau salah di sana wah ya orang kuala sih dengan tujuan awalnya subhanallah wa bihamdi asyhadu an la ilaha illa